وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي يتوقف الله أشيء الصلاة فهو محمد صلى الله عليه وسلم ládàá sọlátù náà kí ó máa bá wọn ara ilé annabi àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam títí yóò fi bá di ọjọ́ ìgbéde alkiyama eléyìí náà máa tẹ̀síwájú ní èmi náà inṣá allahu ta'ala nínú tíra الأربعون النووية في عمدلوري الحديث الرابع عشر في شي حديث نمبر 14 من تيرانا níbẹ̀ náà láti wá bá àlàyé ọ̀rọ̀ débi ọ̀rọ̀ tí a wá ń bá láyé lọlé lórí àti wá sí ládéhùn pé insha allah ta'ala hadith náà látún ṣàlàyé lẹ́nìí láti máa gbàgbé pàtíjú yíra wa pé àti ní lórí hadith yóò ṣeé ṣe kéjò kó kan àbí méjì kó má parí rẹ̀ ààyè ìjòkó tọ́lọ bá ní yóò gbà wá ona náà láti ṣe insha Allah ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé rẹ̀ sọ́bù. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa alihi wa man walah واتبع هداه عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جو قد قد سيدي سيدي شو لا يحل دم امرئ مسلم الا باحدى ثلاث السيد الزاني والنص بالنص والثالث لدين المخالف للجماعه طيب رواه البخاري ومسلم آه هذا الحديث حديث تي أفاك فوائي أني حديث تابيس ليلدي إن شاء الله تعالى àwa mú àlàyé díẹ̀ wá lénìí nítorí pé gẹ́gẹ́ bá ti ṣe sọ fúnra wa sẹ́yìn pé pé nú àwọn àhàdíìsì tí ogún já ja, àdíìsì yìí náà wà nínú wọn láti mọ́rọ̀ débi ọ̀rọ̀ àrọ́jímù èyí ò ní pé ẹni ó ti lọ́kọ tàbí tó ti láya ká tún wá bá ń di ìjìnà ìjìyàwó ló tọ́ fẹ́ni náà nínú òfin ọlọ́run gbogbo wa náà láti mọ̀jì àti sẹ̀rí àgbékalẹ̀ òun náà ni pé rọ́júmù là máa ń ṣe fúru wọn a máa ń sọrú wọn lókò pani ìdájọ́ yìí ó wá bà nínú jẹ́ pé ogun jà lágbàáyé àwọn ẹ̀rí tó wá wá lórí ìdájọ́ yìí náà ogun wá jà wọn náà ó tún wá bà nínú jẹ́ pa tún ara wọn mùsùlùmí náà táwọn náà tún wá ń gbógun ja àlàyé ọ̀rọ̀ yìí pàtàkì jùlọ gbogbo àwọn àhàdíìsì tó sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ jímù pátá àwa rí i pé àtakò ló tí àwọn èèyàn fún ìdínú láti wá insha Allah ta'ala lọ́jọ́ tìní ní òbí jẹ́ sí pé àwọn agbègbè yìí òun náà ni afẹ́ málà yìí wálé ní àbáyé wá nǹkan sí tuntun tó parí rẹ̀. tọ́ láwùjọ wa àwọn táàrí tí wọ́n ń fi àtakò ọ̀rọ̀ yìí láwùjọ tí wà yìí wọ́n fọpọlọ wọn wò ó ó jẹ́ kí wọ́n takò wọ́n fọpọlọ wọn gbé ó jẹ́ kí wọ́n takò kò sì ṣe takò ibi àwa fẹ́ lọ lẹ́nìí ni pé ìgbà ọlọ́run ó mọ àwọn tí wọ́n ń takò bí àwọn kàwú alágége àtàwọn ẹlòmíì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ in tí wọ́n dúó lé lórí o ní pé àṣebínú Bukhari láti rí náà àwọn òtìjẹ́ gba gbogbo tí bẹnu Bukhari kódà nínú àwọn tí wọ́n máa ń gbárata fún àwọn kàwú wa táwọn gan débi pé tó bá yẹ pé tó nírú tẹ́ mọ́ sọ pa Bukhari yìí rí àwọn tẹ́ ṣe Bukhari mọ́ ẹ <laughs> bá láwọn dì káńpù yìí mọ̀gbà tí Bukhari wá di APC àti àti PDP wọ́n bá ní ẹ̀kan tẹ́lẹ̀ ṣe bí mọ̀lìkíyà làwọn ẹ ìlànà mọ̀lìkíyà ni àwọn òdùn olé lórí àwọn òṣèdì Bukhari mọ́ gbogbo ẹ̀yin tẹ́yìn bá ti wá ní àfikẹ́ sáàgbà ti Bukhari wọ́n bá bọ́ àwọn yóò lókọ pé àwọn yóò ní àwọn al-Bukhari yóò lò àwọn ará aláìmọ̀ kan náà láàrin wọn tẹ̀ ní àwọn tẹ́ bá ti rí bá wọn Buhari sì ní ẹ pè wọ́n ọlọ́mọṣá sànù wa kó fi àgbọ́yé Islam tó yẹ kóró ọlọ́mọṣá fi sànù wa kó fi ṣe wá lẹ́sọ̀ọ́ àwọn ni pé ìgbà kàwọ́ wà sọ àwọn wá nítọ̀ọ́ Bukhari jẹjẹ ń wí gan-an kí ní jẹ́bẹ́ síra táwọn gbà lọ́dọ̀ tàwọn òun náà ni Mu'atta ti al-Imam Malik al-Mu'atta táwọn bá wá pè ní Mu'atta Mu'atta Imamu Maliki wọ́n lò làwọn gbà kàwùsọ bẹ́ẹ̀ ìgbàwà lọ́hùn làwọn gbà yìí tọ̀ adúpẹ́ Ọlọ́run tí a jẹ́ ìgbà kan adúpẹ́ Ọlọ́run tàwù bá tán àwọn ọmọ náà sì rọ́tẹ̀lé bẹ́ẹ̀ pẹ̀tọ́ ẹ̀ ń làwa náà gbà ẹ̀ kò sí wàhálà kódà kàwù sọ débi pé mú àtà ìmọ̀ Málíkì gbogbo ẹ̀ ní kàwù ti nínú gbogbo ẹ̀ sọ híhù dé alhamdulillah àríkò yẹ ká dúgbé mọ́lọ́hùn wọ́n àmọ́kàwú parọ́ kan àjìjìjárọ̀ yóò láti gbà náà bí ọ̀rọ̀ náà pé ẹ́n ìdí tí gbogbo tí mú àfáàsì lálàáfíà ni pé torí mọ́mọ́ lè kí bá wọn sàábé láyé tó sì bá wọn sàábé pàdé ó sì gbà tó lọ́dọ̀ wọn àtijọ́ àmọ̀ pé irọ́ nìyí àwọn ọmọ kan ò sọ̀rọ̀ lórí eléyìí ni ìwà àwọn yòókì ìrètí fún mi pé sàn tó àbọ̀n ti ara yìí náà àní ń kàwù parọ́ <laughs> parọ́ mọ́ mímọ́ torí gẹ́ mọ́ mọ́lì kí ó bá kankan láyé ní àwọn sọ̀hábí ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam àwọn táwọn àfáà míì fi ń wò ìyíwò náà sì lẹ́jọ́ nú díẹ̀ pọ̀ tó jọ bí ẹni bẹ́ẹ̀ nílẹ̀ ọ̀nà al-Imam eh, Abu àti ìfà ìmọ̀ kan sọ̀rọ̀ lórúkọ ìmọ̀ ọ̀rọ̀ aláìmọ̀kan lọ́rọ̀ kì í sọ̀rọ̀ ní mímọ̀ àmáyí táwà fẹ́ lò ń bẹ̀ ni pé àwọn ní kí ń bẹ nínú mú àtà gbogbo ẹ̀ oníkíní oníṣọ̀híhù tàwídá gbogbo àwọn bí àwọn ìdí ń bẹ lọ ni gbogbo ọba wá dìde pé tọ́ àwọn òṣè ti mọ́ o ti pé ogun táwọn mọ̀ sí kàlímà máa ti ṣe mọ́ àtà mú àtà láwà kéré lù àdíìsì mélòó ni wọ́n àtàmúwá lórí ọ̀rọ̀ rọ́júmù àwọn àhàdíìsì tí wọ́n wá ń takò lọ́dọ̀ Bukhari lórí pé ní bá jẹ́ ní tó ti níyàwó rí tó ṣe jìnà tá ń bẹ nílùú ṣẹ̀ríà ìdájọ́ tó lórí ó nìkan sọ lóko imam Malik rahimahullah àwọn amúwá nínú Muwatta al-Imam Malik bó ti ẹ̀ ṣe pé àwọn ò gbà pé gbogbo tí ń bẹ́ẹ̀ nu Muwatta òun náà oníṣọ̀hìn torí pé àwọn onímọ̀ àmọ́ lánàá mímọ̀ làwọ́ ó tọ̀ àwọn onímọ̀ yọ àwọn nǹkan kan lẹ́nu ẹ̀ ẹ wo mú àtọ́ ti ń bẹ lọ́wọ́ tèmi yìí nùsùkọ̀ yìí nùsùkọ̀ kan tí kan nú àwọn àfáà àti sì ń bẹ láyé lé nìyí táwọn tó ṣiṣẹ́ lé lórí al-albani alayhi rahmatullah àwọn wá mú mú àtà Imam Malik àwọn wájíṣẹ́ lórí ẹ̀ àwọn apin sí méjì àwọn apin kan wọ́n lélẹ̀ yìí sahihul mu'atta sahihu pé mú àtà Imam Malik àwọn tó lálàáfíà ń gbà táwọn wádìí tàwọn nú ẹ̀ orin tọ́ àwọn apẹlẹ̀ yìí wọ́n lélẹ̀ yìí da'ifu al ọ̀rọ̀ tí ó lálàáfíà tí ń bẹ́nu alùmọ̀ àtọ̀ ẹ̀rìkó gidi tíra lò náà méjèèjì lápapọ̀ ọ̀nà wa tàpapọ̀ bó ti wà ó jẹ̀dí pé ń jọ náà ohun ẹbí ẹ̀ múra àwọn aṣáára náà ni ó jọ ara mọ́ eleven thousand naira lẹ́wọ̀n láti lọ ni jẹ̀dí pé iṣẹ́ ńlá ni. ala kulli hal kí ni pé mọ́ àtọ́ ìmọ̀ mọ́lìkì náà kò fírí kó ló ń ti kọ̀dá ìtafẹ́ àwọn àbá àṣe ìtìkọ́dù náà wọ́n sì ìráwọn nǹkan kan mú jáde nínú ẹ̀ àmọ́ yìí nǹkan ló kàn wá lálẹ́ yìí ṣẹ́tà ó ti ní gbogbo ẹ̀ ló lálàbí àná ẹ́ ní tí ó wàá kún bàbá mọ́là yìí wá tán ní ìsinmi pé tàwó ní kìyàrù méjì ẹ mọ́ kán gbà pé tọ ọ̀rọ̀ táwọn wí àwọn sì mi lálá kọ̀ọ̀kan pé gbogbo ẹ̀kọ́ ni ó lálàbí àkàn wá takọ àwọn tá a fẹ́ ké jáde yìí náà tàbí kán gbà pé àwọn tún sì wí náà pẹ̀lú pé àà gbogbo ẹ̀ náà ló lálàáfíà ọ̀rọ̀ táwọn wá takò lórí ká sọ ẹni ó bá ti níyàwó tó ṣe ìdìná lóko ìmẹ́numọ̀ after ẹni gbogbo ẹ̀ ayé ẹ̀kọ́ gbogbo ẹ̀ sọ híwùdù àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nígbà gbogbo ẹ̀ tí wá jẹ́ sọ yìí alhamdulillah tẹ́tí wáyé bàbá yìí náà káyé tèèyàn kìíní kan bàbá tó ti jẹ́ lórí tíra yìí ta ni wọ́n yọ sọ híwù àti dọ̀ híwù sọ́tọ̀ nínú ìtànkà kún sọ híwù àwọn àhàdìsù tàbẹ́ kéyìí ìṣe kíní ìbẹ̀m̀bẹ̀ alhamdulillahi rabbil alamin a fi yíò náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn tá a bá ní mọ̀ àtọ́lé ẹjá lọ sínú kitabul hudud tàbá wá débẹ̀ immediately náà láti rí báb máa já àfi rọ́jìmì báb máa já àfi rọ́jìmì tọ̀jọ̀mọ́ ìgbàtọ́lọ́run látò kí ìṣá ìlálẹ́yìn láti torí àwọn farabalẹ̀ kí àwọn gbogbo àwọn àhàdìsì yìí la èyí ń kákan sí àsìkàn bẹ́ẹ̀ bí establish pé àròjì muhaq ìjápè ní ká sọ onídìíná lóko kí ni òdodo ni nínú ṣẹ̀ríà mọ́tàkó kéèyàn bá lè mọ́ sórí ibú wájú ọlọ́run mọ́tàkó pàpá lódodo ni mọ́ àṣẹ bí n táwọn wí ni pé bí wọ́n bá ti wá rí ìyá kìnnìkan àti bàbá kìnnìkan tó ṣe ìdìnnà lẹ́kùn lélẹ́yìn kọ́ kọ́ wá ní a ti ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá lọ pé olórí ṣẹ̀ríà ní ó ṣe kí ni yóò pàṣẹ rẹ̀ kìí ṣe ń ta gbé sọ́wọ́ gbogbo individual àwa là wá sí ìlú ṣẹ̀ríà yìí sẹ́wọ̀n pé kò ṣe lónù nígbà tí sí ìlú kò sólórí tí ó pàṣẹ rẹ̀ fún wa kò sí bá ti ṣe a máa gbọ́dọ̀ tako páàrófin nìlò kò sọ fún wa pé káàmù wá ṣe kínú káṣàtako rẹ̀ báàbù máa já á fèrè rọ́jẹ̀wò ọ̀yà باب ما جاء في الرجل أيوة حدثنا مالك عن نافع عن عبد الله بن عمر أنه قال جاءت اليهود إلى رسول الله صلى الله عليه وسلم فذكروا له أن رجلا منهم وامرأة زنيا فقال لهم رسول الله صلى الله عليه, وسلم, صلى الله عليه وسلم ما تجدون في التوراة في شان الرجل فقالوا نقضتهم ونفلدهم فقال عبد الله بن سلام كذبتم نفضحهم ويجلدون نفضحهم ويجلدون ويجلدون فقال عبد الله بن سلام كذبتم إن فيها آية الرجل فأتوا بالتوراة فنشروها فوضع أحدهم يده على آية الرجل ثم طرح ما قبلها وما بعدها فقال له عبد الله بن سلام ارفع يدك فرفع يده فإذا فيها آية الرجل فقالوا صدق صدق يا رب يا محمد فيها آية وعليكم السلام ورحمة وعليكم السلام فأمر بهما رسول الله صلى الله عليه وسلم فرحما فقال عبد الله بن عمر فرأيت الرجل يحمي على المرأة يقيها يقيها الحجارة قال مالك يعني يحمي يكب عليها حتى تقع الحجارة عليه الإمام مالك رحمه الله أولا قد حديثي wọ́n sì ké láti ọ̀dọ̀ náà عبد الله ابن عمر.

فذكروا له أن رجلا منهم وامرأة زنيا àwọn asọ̀bá ànábì pèrè ànábì yẹ̀wúdí ni wá lóòtọ́ àmọ́ lára wa arọ́kùnrin kan asìròbìnrin kan zánà yá àwọn méjèèjì ṣe jìnnà òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ní wá ń dá wọn lóhùn pé anábì ni ẹ gbọ́ kílẹ̀ yìí bá nù kíra yìí ti ń ṣe tàwùrọ̀ nípa pé ẹni bá ṣe jìnnà tó jábílé kọ ká sọ lókò pa kílẹ̀ bá nù kíra tí àwọn tá yìí bá sọ pé ẹni táwọn ó ṣe ni pé nàfùdọ́hùhùn a wọn ta abáyọ̀nù síra wa pé ká tú àṣírí wọn ká sọ gbogbo ayé pé àà ah, lágbájá àti lágbájá ṣe dìná o bàbá wa tú tọ́bẹ̀ wáyé jìládùn a wà dá wọn dùbúlẹ̀ a sì wọn búlálà ọgọ́rùn Kọ́lá Abdullahi bin Sallam. Abdullahi bin Sallam sì ara wọn ní tẹ́lẹ̀ kọ́nà tó Islam. Ọ̀gá sí láàrin wọn. Pọ́jú wá abdullahi bin salam wa dan na wa sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí pé a olókùrọ ni irọ́ lẹ pa pẹ̀lú oúnjẹ sọ́hun pé kò sí rọ́dìmù nínú tíra wa kẹ̀ nínú tàwọ̀lẹ́dà pé kẹ́ẹ̀kan wá sọ̀rọ̀ wọn síta kẹ́ wá kàn nà wọ́n lọ́rẹ́ nìkan ló wà kàdábùtùn irọ́ lẹ pa ó ní bẹ́nu tíra wa áyàtà rọ́dì áyà tó sọ̀rọ̀ nípa kalẹ̀ onízìnà ní oko ń bẹ́nu tíra wa fàátà omi tàwọ̀rọ̀ ibi a ti ń sọ̀rọ̀ nì lọ́wọ́ ọba ní ẹlọ́rẹ̀ gbé tàwọ̀rẹ́ta ń gan wá a bá gbé tàwọ̀rẹ́ta wá ǹgbọ́n gbé wá nọba náà lẹ̀ nọba sí yẹn ni pé wọ́n sí báyìí bí ìgbà níyàn sí jíra ló yẹ sí ẹjá mọ́ ké ibi wọ́n ti wá ń ké lọ ìkánnú wọn àwọn adébí ayà ti ń yìí tí wọ́n fẹ́ gbà dájọ́ yìí ti pẹ́ láyé látòjú ọyá nẹ́bì nínú wọ́n ti wà tó bẹ́ẹ̀ bá ti láwọn tí ń takò lè ní náà fi ihim ṣápahú lè ẹ̀hù wọ́n ní wọ́n lẹ́ẹ̀tàn fi jọ wọ́n ní kíni yìí wọ́n láwọn ẹ̀tàn fi jọ àwọn yẹ̀hù díjọ́ náà wọ́n ti gbé tíra wá ǹgbá wá gbé wá wọ́n rí aya tù rọ́jí mi ẹnìkan nù wọ́n bá mọ́wọ́ rẹ̀ ó bá fi bo bí aya wọn ìgbó fi bo ó wá ka aya tó ṣáájú òkè okay. áyà tó wá lẹ́yìn ókè áyà tó rọ́dí mi gangan ó wá ṣe kínú ó dọwọ́ kò fẹ́ kí wọ́n ké ta ṣẹ́jú wọn pa mẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam mọ́ kọ kò kò mọ́ ká tọ́ ìgbà wá ṣe bẹ́ẹ̀ Abdullahi ibn àà àà àà ìgbà tí ó gbọ́wọ́ kú ò bá yìí dé nọ́bá tí ó kan áyà tó ní kan sọ́yàn ló kò pa áyà tó ní ò sí mẹ́kọ́ lọ́dọwọ́ bò yìí ah, ah. tọ́ gbogbo wọn wá sọ ńgbà náà pé sọ́dá kọya mọ́ eré Muhammad sọrí tí Abdullahi bin Salam sọ òótọ́ ni áyà tó rọ́jìmí ìbẹnu tíra wa fi ha áyà ká sọ́yàn lókò ìbẹnu tíra wa kẹ́lí mọ̀ sí káfíńmọ̀ takò dájọ́ yìí ìtàn rẹ̀ ṣe kínú jẹ̀mọ́ ó ti pẹ́ Imam Málìkì sọ̀híhù mú àtà gbogbo ẹ̀ sọ̀híhù ni àbí sọ̀híhù nú sọ̀híhù láti rí yóò sọ̀híhù tàwọn kàwíwa ó nù inú sọ̀híhù náà ti ń sọ àṣírí irú táwọn tèmi náà ṣe kò sọ́gbọ́n káwọn èèyàn mọ̀fẹ́ mọ̀ dọwọ́ bò dájọ́ yìí torọ́pọ̀lọpọ̀ èèyàn ní máa ń fẹ́ kó sì ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ní máa ń bára rẹ̀ nípò rẹ̀ so yóò wá bẹ̀rù pé tọ̀ bí a bá máa fi dájọ́ yìí nílẹ̀ ajápéjọ́ tóun náà bá ṣe jù náà nìkí ni wọ́n ṣe bóun náà ń sọ olóko ní kálukú ṣe máa ń fẹ́ jọwọ́ bò ó tọ́ Abdullahi Rasulullah sallallahu alaihi wasallam anábìnrin tọ́ ń gbò ṣe pẹ̀lú abánú tíra àwọn méjèèjì tí bá bí lékan náà ni wọ́n ẹlọ rí sọ wọ́n lókò a sì sọ àwọn méjèèjì lókò Abdullahi bin Umar wa nàrè tí ìgbà tí ṣẹlẹ̀ ni ó tún wá ṣẹlẹ̀ kẹrin mọ̀ pé padà wáyé ìgbà wọn wá sọ wọ́n lókò Abdullahi bin Umar ni fàrọ̀ àyètò rọ́jòl yahni alàlùmárù á yẹ kí alìṣìjàrù pé bí wọ́n ti ń lé àwọn méjèèjì lókò òun wá rọ́kùnrin gangan ni wọ́n ń kọ́bọ̀ obìnrin pé tó ó bá tiẹ̀ báyàn kó mọ́ báwọ̀ yóò bá èmi àwọn méjèèjì náà ti lẹ̀ lókù jama mbò láti ń ké yìí máa tọ́ gbogbo ẹ̀ sọ̀híhù ni ẹlẹ́kẹ̀ẹ́ lákọ́ ké yìí hadith number one inú tíra yìí ọyá àfà عن يحيى بن سعيد حديث نمبر 2 ان بمبر عفا عن عن يحيى بن سعيد أها. عن سعيد بن المسيب أها. أن رجلا من اسلم أيوة. ما تجدون في التوراة أيوة قال النووي قال العلماء أها هذا السؤال ليس لا لا لا لا lọ sódì kejì àfá máa já nọ́mbà 2 3 akọ nọ́mbà 2 ìfẹ́ká wọnú àwọn tààlì kọ́ ti kò pọ̀ ọ̀tìrí nọ́mbà 2 lẹ̀ ọ̀yá kí nọ́mbà 2 عن يحيى بن سعيد عن سعيد بن المسيب أن رجلا من أسلم الحديث أيوة أوكي عدي حديث أقولي كتو ولا في أسلم wọ́n pè هزال hazal wọ́n pè ní kí ni hazal hazalu yí ọ̀rọ̀ tí ẹ̀ náà ní bó ti jẹ́ àwọn gbà ìmọ̀gbọ̀nlì kí o ti fẹ́ lójú àwọn náà oníṣe kínú torí pé aláàfẹ́ kọjá tí ìbẹ̀ ẹ̀bẹ́rì sí ní gbogbo ẹ̀ kí ni sọ yíwù níbẹ̀ tí wá takorọ́jú mú tẹ̀sí pé gbogbo ẹ̀ sọ yíwù àmọ̀wò ẹ̀yìn lẹ́tẹ́ ní pé gbogbo ẹ̀ kí ni sọ̀híhù ní ẹ̀hán àtìbárọ̀ jù mẹ́ àhán جاء إلى أبي بكر الصديق أيوة فقال له إن الأقر زنى أيوة فقال له أبو بكر هل ذكرت هذا لأحد أيوة غيري أيوة فقال لا فقال له أبو بكر نعم فتب إلى الله والستر لستر الله أيوة فإن الله يقبل التوبة أيوة عن عباده أيوة فلم تقرره نفسه أيوة حتى أتى عمر بن الخطاب رضي الله تعالى فقال له مثل ما قال لأبي بكر أيوة فقال له عمر نعم مثل ما قال ما قال له أبو بكر رضي الله عنه فلم تقرره نفسه حتى جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال له إن لأخرجنا فقال سعيد فأعقب عنه رسول الله صلى الله عليه وسلم, صلى الله عليه وسلم ثلاث مرات قلنا كل ذلك يعرض عنه رسول الله صلى الله عليه وسلم حتى إذا أكثر عليه بعث رسول الله صلى الله عليه وسلم إلى أهله فقال أيتكي أيتكي أم به جنة فقالوا يا رسول الله والله إنه لصحيح فقال فقال رسول الله صلى الله, صلى الله عليه وسلم أذكر أم زيب فقالوا بل زيب يا رسول الله فأمر به رسول الله صلى الله عليه وسلم فغتم طيب حديث ẹlẹ́ẹ̀kejì tàbẹ́kẹ́ òun náà ni ọkùnrin kan inú bọ́lá tó ti ń kéèlé iná inú mọ́ àpá ó yà bá pòlò tí ìṣẹ́lẹ̀ Yahya ibn Sa'id òun náà ló tún gbà yóò náà عن سعيد بن المسيب سعيد بن المسيب رضي الله تعالى عنه عن الصحابة أجمعين سعيد بن المسيب من التابعين سعيد بن المسيب ماذا؟ من كبار التابعين رضي الله رحمه الله رحمة واسعة طيب أن رجلا من أفلح الحديث نعم ìgbó àfá ọlọ́kùnrin kan ó wá sọ́dọ̀ Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ó wá ń sọ fún Abubakar pé ó ní ẹni tẹ́ ń wò yìí ó ṣe jìnà ó ṣe ó ṣe jìnà ara rẹ̀ bẹ́ẹ̀ abubakiri wa ń sọ fún bó ti wá sọ̀rọ̀ ara rẹ̀ kóhun ṣe jìnà abubakiri wa ń sọ pé gbọ́ ọmọ tó ń sọ para rẹ̀ tí ọ ti sọ̀rọ̀ yìí fẹ́ lò mí yàtọ̀ sí mi ṣé mi nìkan náà lọ ti sọ fún kí ló wá wí ó wá ń sọ pé rárá yìí sọ fẹ́ lò mí abubakiri wa ń dá ọkùnrin nílò bẹ̀ náà pé tètè yá túbá lọ sọ́dọ̀ ọlọ́run tọ́ tọ́ bá ti wá túbá ọlọ́run ti bàṣírí rẹ o má túra rẹ láṣírí má ṣe kí ni jama má túra rẹ láṣírí nígbà ọlọ́run ti bàṣírí rẹ má wulẹ̀ wá sọ má polongo ara rẹ kọ́ bá lè má ṣe pé wọ́n ṣe jìyà nìyọ aha Ah, ó ní jẹ́ ń sọ fún ọ̀ sọ́rí tọ́ bá túbá náà ọlọ́run ti mọ̀ lórí wọ́n ní bọ̀ gbáàbù bá kìrì ti bá sọ̀rọ̀ yìí tó ẹ̀mí rẹ̀ ò gbé bẹ́ẹ̀ ó wò pé àní mo ti dáná ìtọ́lúwà sì palẹ́sì nìkan rí wọ́n ṣe nǹkan báyìí ah ìtàwà kìrì mú wá mọ̀ràn yóò fẹ́ tẹ́mi lọ́rùn ọkàn rẹ̀ ò gbé bẹ́ẹ̀ látara pọ́kàn rẹ̀ ò gbé ó bá kò lọ́dọ̀ Abubakiri ó bá tún gbọ́dọ̀ Umaru lọ ó bá sọ orú tó sọ fún sọ fún Umaru náà Umaru wa sọ fún pé Ọlọ́run ti bàṣírí rẹ̀ bàṣírí ara rẹ̀ túbà lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ó túbà irú sábùbákàrí sọ gẹ́lẹ́ Umaru náà sọ bẹ́ẹ̀ àmọ́ tó ti bẹ́ẹ̀ náà yóò náà ó wá wò pé ó dàbí pé Abubakar àti Umaru ẹ̀ fẹ́ ṣe tí mo fẹ́ ó bá lọ́dọ̀ ànábì Imam Malik ló mú wá bẹ́ẹ̀ o Imam Malik ló lè kí ni gbogbo ẹ̀ kí sì ni sọ̀híhù ni Imam Malik ló mú wá bẹ́ẹ̀ tọ́ àtàkì tẹ́ fún Imam Bukhari fún Malik náà kí ló wá wáyé lẹ́yìn ìgbà náà ó bá ń sọ fún pé ó bá ń sọ bá ànábì náà pé ànábì ẹni ó ń bẹ wájú rẹ̀ yìí ó ṣe zìnà ìnàlẹ̀ àkọrọ̀ zánà ìrí ànábì ẹni ń bẹ wájú rẹ̀ ó ṣe kínú ó ṣe zìnà Anijọ́ náà tí ń sọ̀rọ̀ ìbá ànábì, ànábì lọ́dọ̀ rẹ̀ pé kí bí ẹ̀mẹ́ta anábì ń gúnrí lọ́dọ̀ rẹ̀ pélé yóò mọ jíjẹ àbọ̀ ọmọ tó ń sọ ní jíjẹ àti ni anábì sá ń kò lọ́dọ̀ rẹ̀ gbogbo bí ti ń sọ̀rọ̀ òun lẹ́kìíní ń gbójú kò lọ́dọ̀ rẹ̀ kejì ń gbójú kò lọ́dọ̀ rẹ̀ kẹta ń gbójú kò lọ́dọ̀ rẹ̀ Ìgbò wá di pé wàhálà rẹ̀ pọ̀ tẹnumọ́ wájú ànábí ṣe dáná Ìgbà wàhálà rẹ̀ wá بعث رسول الله صلى الله عليه وسلم إلى أهله Ànábì ló dá ń tá ṣe kú, ànábì wá gbé èèyàn kan dìde, wá lọ́dọ̀ àwọn fámílì rẹ̀. Kí là ànábì ni wọ́n máa lọ rẹ̀ jẹ́ mẹ́? Lè sọ fún wọn pé ṣé nǹkan ṣe lẹ́nujọ́ mẹ́ta pé ó tẹ́ ẹ̀ fúra rẹ̀ àwọn fámílì rẹ̀ bá ní òjíṣẹ́ ọlọ́run wọ́n ni wo afọ́lọ́run búra fún ọ o lálàáfíà o pélé èèyàn kan kó sọ́pọ́lọ́ rẹ̀ o mọ́ tí ń sọ ànábì bá dáhùn pé àbíkírún àmìfẹ́yẹ ń gbọ́ ọlọ́run ṣe jìnà yìí ṣe ọtí níyàwó tẹ́lẹ̀ àbọ́ ìníyàwó ká mọ irú ìdájọ́ tá a ṣe fún ọ àwọn èèyàn bá ní ah, àyà nẹ́bí ó ti níyàwó àmọ́ ó ti márí ilé òjíṣẹ́ ọlọ́run ọlá nẹ́bí bá pàṣẹ ń jọ náà wọ́n bá sì sọun náà ló kò pa inú tíra oló wà ma'afta imam malik ma'afta imam malik gbogbo ẹ̀ yá sàkàwú gbogbo ẹ̀ sọ̀yíwù ni tí ó sọ̀yíwù lélẹ̀ náà tó kílẹ̀ wa ń takò rọ́jùmù sí gbogbo ẹ̀ sì ní kílẹ̀ pé sọ̀yíwù ni èwo ló sọ yìí lọ́dọ̀ àwọn àfa àbí òní sọ yìí àwọn òòrùn tẹ ẹ̀ka láti mọ̀ káwọn àfa lórí àti ibi tíra hàn ẹ àmọ́ ẹja kéńtì ń bẹ́ nínú after Imam Malik ọ̀kanu ó mélòó báyìí méjì ó yà fà. أنه قال نعم بلغني أن رسول الله صلى الله عليه وسلم قال Ọlọ́hun gbọ́ tán lá Nabi sallallahu alaihi wasallam sọ pé لرجل من أسلم ó ń sọ bọ́kùnrin kan min aslam tá a kàrọ ẹ̀ tán yìí يقال له هزال a náà ń pọkùnrin mi ní Hazal يا هزال ilẹ̀ Hazal لو تتركه wọ́n ni ọ̀tọ́ bá sì lè bo ọ̀rọ̀ yìí pẹ̀lú aṣọ agbádá rẹ̀ kò bá sì dáa kò bá dáa Yahya bin Sa'id padà wá ń sọ pé tọ̀ ó ládìsí yóò tún wá ké fi majlisi ó ń ké ní jòkó kan فيه يزيد ابن نعيم ابن هزال tó jẹ́ àlẹ́ aslam ní bọ́kùnrin ní tí wà ní ó wá ń bẹ́ńjò kó náà yẹ̀zídù wá ń sọ pé hazalun jaddi pé hazalu tá ànábì dákọ̀ bàbá ńlá bàbá tí wá ní ó ní àdíìsì yìí sì rèé hakun òdodo ni o wàhálà hakun òdodo ni jama máa fẹ́ ìmọ̀ ìmọ̀ ìlìkì gbogbo ẹ̀ sọ̀híhù ni sọ̀híhù ni gbogbo tó kójọ lára tó kójọ olọ̀rọ̀ rọ́jímù wa ẹ gbọdọ yanjú bẹ́ fún wa ìmọ̀ kẹ́ kó jẹ na tọ̀mú àtá náà gbogbo ẹ̀kọ́ mọ́ gbogbo àdìsí rọ́jímù táǹkẹ́ gbogbo ẹ̀ nírọ́ mẹ́wàá ni wa e gbogbo tàbí kẹ́ ẹ mọ̀ pé ìwádìí mọ̀ yóò tó ni ẹ mọ̀ fáwọn eléyìí náà bẹnu mọ̀ àtọ̀ ẹ kàn kẹ́ bóyá ìwà pé ní slip of <laughs> slip of tongue ni o àbí tí ó bá jàjẹ́ abẹ́lé yìí wàláì ọwọ́ pálábá yìí ti ṣẹ́gi níbi eléyìí ìmọ̀ wàláì máa máa ń tú aláìmọ̀ kan láti rí ni ló fi jẹ́ pé ìmọ̀ ni ò ṣe ìmọ̀ ò ṣe ń ṣàbòsí fún ìmọ̀ kò ṣe jẹ́ kí ni fún ìjọ̀mọ̀ kò ṣe ń ṣàbòsí tó ní ìmọ̀ yẹn pé méjì ẹyọ kan náà ni alhaq

Ibn Shihab ní Málìkì lóhun gbọ́gbọ̀ ilátọ́dọ̀ rẹ̀ ike Ibn Shihab kéwú fún Málìkì pé anna rajulan i'tarafa tánlọ́kùnrin kan i'tarafa ala nafsihi bizina fúnra rẹ̀ ló wá jẹ́wọ́ ìgbésí ara rẹ̀ kóhun ṣe zina lásìkò anábìwá muhammad ló ti wá rẹ̀ arúgbà ó sì sara rẹ̀ lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ó ṣe ó sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nábi wá pàṣẹ lórí ọkùnrin náà máa wọ́n sì sọ náà ló kò pa ṣe á bí wá ń sọ pé ó ní torí ìṣẹ̀lẹ̀ yìí yóò ọkọ̀dù rọ́jù lòbẹ̀ àti rọ́fí yìí alànàfẹ́ a máa mú èèyàn ló ní zìnà ìjọ bá ti jẹ́rìí lórí ara rẹ̀ pé òun ṣe zìnà inú tíra àwọn àti gẹjáde ma tọ́ jẹ́rìmá gbogbo ẹ̀ yá sàkàwú ó yá àfáà حدثني مالك مالك يلوذ صورة هنا هو أن يعقب بن زيد نعم بن طلحة عن أبيه زيد بن طلحة عن عبد الله بن أبي مليكة مليكة أيوة أنه أخبره عبد الله بن أبي مليكة ló ń sọ̀rọ̀ pé olóbìnrin kan ó wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam obìnrin yìí wá ń sọ bá ànábì pé ìyá ànábì òun ṣe jìnnà o wáhíyá hàmì wáhíyá hàmì kódà òun ti lóyún ó sọ fáà nàbí bẹ́ẹ̀ jọ náà ìgbó wí bẹ́ẹ̀ bó ti wà nínú àtọ́lá àti ń ké lọ́wọ́ báyìí Imam Malik ń lẹ́gbàá tí wọ́n wá ní pé Allah nàbí wá ń sọ fóbìnrin náà jọ náà pé ìdàhábí hatta turdi'i máa gbé ọmọ lọ náà títí tọ́ọ̀dì kọ́kọ́ bí ọmọ inú rẹ̀ dóyún lọ lébi bá nígbà tó bìnrin yìí tún wá bímọ ó tún gbọ́mọ náà wọ́dọ̀ ànábì ó ní ànábì ọmọ mo ti bí yìí ẹ wá wọ́n ń sallallahu alaihi wasallam pé hatta turdi'i ànábì ní àní ọtún gbọ́mọ hatta turdi'i títí tó fi fún lọ́múdákan wọ́n nígbà tó tún wá fún un lọ́mú dákẹ̀tán ó tún wá padà wá bá nàbì fàkọ́ wá tó bá nàbì pé fàṣàwòdìrí ó ní lọ tún lọ rẹ̀ básìkò díẹ̀ lọmọ ìlú náà kọ́ tí ẹ kọ́ bá làkókò dágbére pé tọ́ rẹ̀ fẹ́ fi ọlẹ́ fàṣàwùdà àti hùzùmọ̀ já àtóbìnrin ní tún wá padà wá náà fa àmọ̀rọ̀ bí ha pàrú anábíjẹ́ ìṣẹ́ wá pàṣẹ pé ẹlọ́rí sọ ló kùpa inú tíra wùlá ti bá ma a tọ́ alìmá gbogbo ẹ̀ ṣọ̀híhù ni mọ́ àtọ́ ní wí kí àwọn abẹ́ takùdájọ́ ìkẹ́ni nísì ní àmbọ̀wá o ẹ́rìkẹ́ mọ́ pọ́ àwọn tíra àwọnú àwọn ọmọ tíra àmàlìkíyà ìbá ní mọ́sá àmàlìkíyà àwọn tó ń tẹ̀lé ẹ̀ àwọ̀ kí ní bẹ́ẹ̀ náà tíra àmàlìkíyà ló jẹ́ pé èkó púpọ̀ dá nítorí àsìkò àwọn àwọn tó já àwọn àgbààgbà tíra àwọn tó ti kọ ti pẹ́ òmùkó wáyé kí è ṣe tíra àwọn one thousand years ago làwọn tíra àtàkó wáyé táwọn àmàlìkíyà ti sọ lórí ìdájọ́ yìí kẹ́nì kankan mọ́ tàn wá mọ́ lábí sọ ilẹ̀ Yorùbá yìí fi rẹ̀ ọ̀rọ̀ ìta bá sọ àsọkiri kò sáyè rẹ̀ mọ́ bó bá ti wí wíkúwí wọ́n jọ mọ̀ pé wíkúwí lọ wí kò sáyè àwa ní kíní kan kò sáyè rẹ̀ mọ́ tẹ́lá àwọn 1930 1940 àwọn kan lè ti lo àwọn chánsì kan lọ èyí ò ti lọ́nu àmọ́ lásìkò tá a wà yìí lèyàn bá ti fẹ́ sọ̀rọ̀ nípa Islam ọgbọ́dọ̀ ogun tó fẹ́ sọ dáadáa ayé àyẹ̀yẹ̀ kan kò ní mọ́ wá tàn wá mọ́ ojú ti là èyàn kankan wò sí lè máa ló kọ pé àwa ní kíní kan yíò ti kọjá ọ̀rọ̀ islam ọ̀rọ̀ mímọ̀ ni ìmọ̀ islam èsì ìṣogun bàbá ńlá bàbá ẹnìkan gbogbo àjọ ní islam ni ẹni tó bá ti bí sínú islam yìí àjọ làlùkùránì ni àjọ làdíjà nábì ni àjọ ọmọ ké ni àjọ ọmọ gbọ́ yé ni so tí wọ́n bá sọ tiẹ̀ lómi náà láyà àti sọ tiẹ̀ àmọ́ ẹ asọ́ ẹgbẹ́ wọn adogmatize ọpọlọ àwọn èèyàn kò sáyè rẹ̀ kò sáyè dogmatism nílẹ̀ Yorùbá yìí mọ́ gbogbo àwọn chance táwọn ẹ̀kan ti lò fáwọn bàbá kan tán ti fi kó wọn lótè lọ tán ti jẹ́ gbé àbá gbogbo tí ó tó nǹkan tán ti sọ ní nǹkan èyí ò ti lọ ó ti lọ máa mùrú mọ́ máa zama àmákí ẹ̀kan mọ́ parọ́ fún wa ẹni bá mọ̀ pé ìjìnà ń bẹnu ẹrù ohun oní òyà àtọ́ pé ìjìnà ń bẹnu ẹrù ní ẹ̀hẹ́ ìwọ náà sì lè bà sílé ara rẹ ọlọ́pù tí wà lọ́dọ̀ ọlọ́run ìyí òfin mọ̀ bẹ́yìn mẹ́kẹ́ ọbẹ̀yìn rọ́bì tó bá dá ìlìkí ọmọ ìwà tọ́lọ́run ó jọmọ lọ́rin yẹn dúé ṣàmọ́ kí èèyàn kan wá fẹ́ mọ̀mọ̀ takò tí ń bẹ àwọn àsàwábì tí wọ́n mùsàlámà ọ̀sẹ̀ tó lọ ní karambà nìkan náà lónà tó bẹ̀rẹ̀ ariwo kan pẹ̀kí kan náà àwọn ọmọ ìyá wa ti bá wa ti ṣẹ́ lórí ọlọ́ba àtàwọn ẹlẹ́sọ̀ lórí àwọn mo gbọ́ kọ́ ló ti ti tú jáde padà ẹ àwọn nàṣọ́ra lọ́dọ̀ tó wọn gbàwúlé kù fáàrù ní wọn ah, àwọn ayé àlùkùrá ní ìbẹ̀ àwọn èyí ti dé ìmọ̀ ju kí ẹ sáà máa tẹ́kù àwọn àsàwádìtú wal musallamat àwọn ọ̀rọ̀ tó ti well established táwọn èèyàn ti ń bẹ lórí ẹ̀ látà ìmọ̀yọ ọdún nínú Islam èyàn kan wá dé lọ́sàn kan orú tẹ́ẹ̀kan máa kọ́ gbogbo ẹ̀ orí àìmọ̀kẹ́ náà ní ẹmọ ìbáyẹ̀sùn mọ́ tákù nǹkan mi áwọ̀ di pé àìmọ̀kẹ́ lẹ́bí tákù rẹ̀ náà àyíwá bí ẹn pẹ̀lú mọ́mù kọ́rí ó ní mọ́mù kọ́rí pé ànábì ní kírímínà awáwò lórí kíni lórí pé ilẹ̀ ń tú ìtajára ní jàmọ́dá ẹ̀sì di alẹ́ jòdìdì àgbààgbà fà tẹ̀bi ló ń pa ànábì ní kírímínà ó ń péǹtì ànábì fún wa ní kírímínà jọmọ́ ọlọ́mọ sàṣàánú wa ọlọ́kùn ó sàlékún mímọ́ fẹ́nìkọ̀ọ̀kan wa tàbí mọ́ ń sọ fúnra wa àkókò tá wà yìí oníkálukú múra sọ́rọ̀ mímọ̀ èyí ti dàgbà ju ẹ̀kọ́ ìmọ̀ lọ ó ti ṣẹlẹ̀ lẹ́ Yorùbá yìí ló ti ṣẹlẹ̀ àwọn ọ̀tá Islam wọ́n ti jẹ wá lérè náà tó nípa àwọn ọ̀tá jèrè ní gbogbo jẹ́rí káńfà yìí kò yọ ọ̀rọ̀ tí ó dàrú ni tó ti pẹ́ ẹ̀wọ́dún tí wọ́n mọ́lì kí ti kọ mọ́ apọ̀ ẹ̀wọ́dún ìmọ̀lára níjà àwọn òun lọ ní àbóyé alùkùránì láwá gbóyé ju gbogbo àwọn lọ amẹ́gẹ́dẹ́ mi ti máa ń sọ ètè àwọn ọ̀tá ní iṣẹ́ wàláì àmọ́bọ́lọ́n bá ti fún kálukú lágbára máa kó mọ̀sàlàyé àmọ́ gbogbo kí ní wàláì àtúnṣọ́ wájú ọlọ́run nígbàlùkú sí bẹ̀rù ọlọ́run ọba wàláì àtún gbogbo ẹ̀ṣọ́ torí jẹ́rí gbogbo àwọn tẹ́sìn takò ní àwọn ìdájọ́ tẹ́ntakò báyìí àwọn ọ̀tá náà sí gbogbo kìíní wàláhì tàláhì tó mọ̀ bìlá àwọn ọ̀tá ìsìláàmù pọ́nbélé àwọn náà ń tú gbogbo kìíní jáde tẹ́rọ àwọn bí táwọn tí wà yìí tá wá ń pè wọ́n lákíyèsí tán mọ̀ ní pé àwọn ọ̀tá tó ń ṣe gbogbo eléyìí lórí àwọn ìdájọ́ wa tẹ́ ń ṣe lórí àwọn àdífi wa wọ́n ti ṣe rú ẹ̀ lórí àlùkùránì náà ṣíṣẹ́ wọ́n sì ti dáhùn náà àwọn mùsùlùmí kan sì ń fọ́ọ̀lù fún ìhùn náà ṣé tí ò bá padà yá jẹ́ ẹ̀tún ní padà gbá ti kùránì náà lọ́wọ́ wọn báyìí torí gbogbo ẹ̀lẹ́bí bẹ́ẹ̀ gbà tán ẹti gba tàbí sí lọ́wọ́ àwọn àtàwà bí tó alìmùsàlámásì ẹti gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn gbogbo nǹkan wá dìkẹ́ yàmọ́ takú gbogbo nǹkan ó wá dìkẹ́ bí yàn bá gbọ́ nǹkan míì gan èyí tẹ́ yìí ó fi bẹ́ẹ̀ lé ní ṣùsùn òdán ní pé alágbájá ah, ah, kò yẹ kó sọ lu eléyìí èyàn wá lè ní ṣùsùn òdán nì mọ́ ìbá ó ti bẹ́ẹ̀ délẹ́kù pé ebi ò bẹ́ẹ̀ rí dáàgbọ́ kó wá látọ̀dọ̀ àwọn kàwú àǹkó àti ìlú wọn báwọn tẹ́yìn ó ìṣẹ́gbọ́n bàmọ́ ẹba ti gbọ́ kódà ẹjọ́ ẹba gbọ́ kọ́ ní kìláàbù ń bẹ lórí wàdà níyà ọlọ́run èyí ò ní jọjọ mí lójúmọ́ àtọ́rọ ara wọn tó ní kìláàbù ń parí lọ́tọ́ asàlùmọ́ asàlámà tàwọn àbíyà abáyẹn ṣe wájú عن ابن شهاب نعم عن عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود نعم عن أبي هريرة رضي الله عنه بن خالد الجهني ọlọ́kùnrin aláwọ̀ ọkùnrin méjì kan alaykumus salam wa rahmatullah àwọn ọkùnrin méjì kan wọ́n jọ ń bára wọn jà wọ́n wá gbẹ́jọ́ lọ́dọ̀ ànábì inú mọ̀ átọ́wù láti ń ka o wọ́n wá gbẹ́jọ́ lọ́dọ̀ Annabi. Ìkánnù wọn gbà tí ó rojọ wá sọ pé ìrò òjíṣẹ́ Ọlọ́run. Ìrì Annabi, ọ̀rọ̀ la gbé wáyìí. Iqdi baynana bi kitabillah. A fẹ́ kó dájọ́ fún wa. Tọ́ọ̀bá sì dájọ́ máa mú dájọ́ ara rẹ wá. Tíra Ọlọ́run lábẹ́ ọdí dájọ́ fún wa bí ọ̀rọ̀ dáhùn yìí. Gbíkanú wọn, bóhun ti sọ̀rọ̀. dànù. ìkejì wá dáhùn afkọ́huhum ẹ̀rùgbà báhùn wọ́n ni wàhúwá afkọ́huhuma wọ́n lẹ́nì kejì yìí òun ló lẹ́kọ̀ọ́ jù nínú àwọn méjèèjì òun nímọ̀ tí ẹ̀ ajali ah dọ́ ìrà ọlọ́run tó ní ọbí dájọ́ náà ní ọbí dájọ́ fún wa wàdàlì ìyá nábì àmọ́ èmi kàn fẹ́ béèrè yọ̀ǹda pé tẹ́ ṣáájú yọ̀ǹda pé mi ò sọ̀rọ̀ ń tèmi ìdí táyé sọ pé òun lẹ ó wà afọkọ́hùnú toró òun lo Adam ìwọ́n tó gbẹ́dọ́wọ́ díjọ ọ̀dọ̀ ànábì kí lànábì òbí dájọ́ tẹ́lẹ̀ Kitabullah ìyí wá lú ẹ̀kọ́ wẹ́ ah, ah, ànábì tẹ́ fún mi yọ̀ǹda pé

káànà àfífán aláhàbà ọkùnrin yìí tẹ́ni àti ẹjọ gbẹ́jọ wáyìí ó gba ọmọ mi ṣiṣẹ́ ẹ máa wo ó ní ànábí àmọ́ngbà tó gbọ́ ọmọ mi ṣiṣẹ́ ọmọ mi wá ṣe zìná pẹ̀lú ìyàwó rẹ̀ ó ní ànábí ìtọ́kùnrin yìí wá sọ fún mi ni pé anna alábí ní arọ́jìm ipé oyin tí ó dọ̀rọ̀ èèyàn tí wọ́n ṣe fọ́mọ mi ni pé wọ́n sọ lókò pa níbẹ̀ ọkọ̀ pé nǹkan ní wọn wọ́n mọ̀ strange so ọkùnrin yẹn wá sọ fún wájú ànábì rẹ̀ pé ọkùnrin yìí sọ fún mi pé ọmọ ipe wọ́n sọ فاقتديت منه بمئة جاء وبجائية لي رواية ti كيري rè káwà lè gbọ́rọ̀ nìyí nínú riwaya ti Bukhari àtàwọn riwaya mi ti Muslim náà gbà wá wọ́n ní àwọn kan náà wá fún fatuwa pé irọ́ mọ́dáló kìí ṣe kán lè ọmọ rẹ̀ lókò nídájọ́ rẹ̀ lọ́rẹ̀ wá ẹ̀hẹ̀ bí àwọn Yorùbá náà ti mọ́ ní ewúrẹ́ tẹ́yìn rẹ̀ gbagbá àbí léèwé ewúrẹ́ tẹ́yìn rẹ̀ gbagbá ọgọ́rùn-ún wàjáàrì kọ́ sí wá ẹrú obìnrin kan sí gbé fún ọkọ ẹni tó ọmọ rẹ̀ bá sì jìnà ìdájọ́ rẹ̀ jùmọ̀ lọ ìyí lọkùnrin wọn sọ bá nàbì ọgọ́rùn-ún ẹran ọgọ́rùn-ún àti ẹrúbìnrin kan ìfàǹfà ti di mélòó báwọn ó ti di mélòó kí náà kọjọ fàárà kọ́kọ́ kan sọ lókò ó lẹ́ni bá yàwó rẹ̀ ṣe jìnà sọ àbí táwọn tó wá ní pé ọgọ́rùn kan ó di méjì àbí tọ́ túnmà ìní ìta àrùtú ó ní àmáńdọ̀rọ̀ ah, níwá ti ń di méjì báyìí èmi wá lọ rèé bá àwọn tó jáwọn àfá àti àwọn ìkẹ́jì ń bẹ tán tún nímọ̀ wọn lọ́nà àwọn tàbí ànábì lọ wàtàkùrí ó láwọn yìí náà wá sọ fún mi pé anàmá àlábí ni pé kí ó dọ̀nà èèyàn kan ṣe fún ọmọ mi ó ní jálùdù mi à kán nà ní ọgọ́rùn-ún bí lálá wàtẹ̀bùrí ìbò à kán sì lè kúrò nínú ìlú gbódìdí ọdún kan kán lè lọ̀lú mi kó lọ dàbí àjòjì mẹ́ ó láwọn wọ̀n tún wájú ó yé mi débi pé ala mura'ati ipe ẹnà mọ́ rọ́jímù ala imra'ati ipe rọ́jímù ìyàwó rẹ̀ ló yẹ ká sọ lókò kéèsè mi anna rọ́jímù ala anna mọ́ rọ́jímù ala mura'ati tí ìyàwó rẹ̀ ló yẹ ká sọ rọ́jímù fù kéèsè ọmọ mi ṣáfìrí ń gábẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì anábì ní àmọ́ o mo fi ẹni tó ṣe pé ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra tuntun mo bẹ́ wì tọ́ ẹ sọ fún mi ń bẹ̀rẹ̀ pé níbi dájọ́ anábì ní la èmi náà dájọ́ níbi ọ̀rọ̀ yìí yóò bí kìtàbílà pẹ̀lú kíni pẹ̀lú tíra ọlọ́run sọ anábì ní sọ ráwọn ẹran ọgọ́rùn rẹ̀ tó kójọ ohun ewúrẹ́ tẹ́yìn rẹ̀ gbagbá ọgọ́rùn rẹ̀ ohun wàjàríyá túká àti ẹrúbìnrin rẹ̀ tó fi kún fàrọ́dún àrẹ kàmára fàrọ́dún àpógbò yíò mọ̀rùdúdà tó ń ilé

lọ́rẹ̀ bí òun náà fa iní ìtàrọ̀fà tó bá jẹ́wọ́ fa iní ìtàrọ̀fà tó bá jẹ́wọ́ pé tó ọmọ òun báhùn ṣe jìnà lóòótọ́ ẹ̀ṣọ́ lókò tó bá jẹ́wọ́ ẹjẹ́ gíní ẹ̀ṣọ́ lókò ìrẹ̀ òun náà fàrọ̀jámàhà wọ́n ti sọ lókò pàjọ náà inú tíra wù lábírí ẹwí gbogbo ẹ̀ sọ̀híhùn so ìdájọ́ yìí bẹ́ èyí ni wọ́n wú pé àà ah, ìdájọ́ yìí wá lè ká fi mọ́ sọ̀rọ̀ lókò owó bàbárì ẹ̀ ìgbẹ́nu yí sọ̀hún àwọn èbó náà fẹ́ da kí ní irú mọ́ rí lójú àgbákò tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí wọ́n wà láyé ojú gbogbo eléyìí lọ ṣẹ́rí ìsìláàmù tí ń gbé ilẹ̀ pé ẹn bá báyàwó níyàwó sùn báyìí ẹ ṣe fún ìsìláàmù fẹ́ fi kọ́ bukízì náà mọ́pọ̀ láwùjọ ni torí ìsìláàmù mọ̀ pé tó bá ń pọ̀ aburú tó lè jálẹ̀ àìmọye ẹni tí ń bá èèyàn yọ́ ní lórí ìyàwó oníyàwó rẹ̀ àfá yóò sì sàgbápò látara rẹ̀ àwọn yóò máa para wọn nípa púpà nì ìrọ̀lẹ́ yìí ni mo rí pósì kan pé á lọ́yà kan ló pósì rẹ̀ èmi wá kàáfẹ́ mo wá rẹ́rìn mo ló di ẹ̀dá lẹ́yìn náà lábẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ jùmù ọkùnrin kan ó wọlé ó wá báyàwó rẹ̀ tí láńlọ́ọ̀dù ń bá a ṣe jìnnà láńlọ́dù ìṣe gíní ń báyàwó rẹ̀ ṣe ìdìnà irú gírẹ̀ ìyàwó tèmi àwọn àyíká ẹ nígbà tí ó kò wú síṣẹ̀lẹ̀ àti ó mú èèyàn a ṣe pẹ́rù dájọ́ ìwà irú nǹkan ni ó wà pọ̀ lẹ́ẹ̀kan náà ló bá mú kankan lẹ̀ tó yẹ mú wáyìí ó jẹmọ́ láńlọ́dù lórí èyí kọjá ní kìámọ́ ẹmọ wọn jíṣẹ̀lẹ̀ òfẹ́ kọ ẹmọ wọn ìbàjẹ́ jíṣẹ̀lẹ̀ òfẹ́ kó mọ́ ṣẹlẹ̀ o ẹmọ wọn tí ó ṣẹlẹ̀ ń bí ní fi o ẹ̀dàkùn níjọ abárẹ́ ní tó ṣe ní eléyìí a ẹ̀sìkìzì rà bá ní ẹ̀sìkìzì rẹ̀ ẹ̀sìkìzì ẹ ẹni náà tó báyàwó rẹ̀ kejì náà ń gọ́ amájẹ̀rí ò fẹ́ kí ìlú ó dàrú olúwa ò fẹ́ kí wàhálà ó máa lọ nígbà àwọn mọ̀lẹ́bí láńlọ́ọ̀dù ọkọ ìyàwó ìgbà tí wọ́n ṣáàbì di mọ́dá fèsì

lànàbí náà ṣe ṣàdúrà lọ́dún kan pé ọlọ́run sọ mi kúrò lọ́dún obìnrin tó yẹ pé yóò jẹ́ kí ewu ó yọ lórí mi tí ìsìtì ìdàgbà <laughs> ọlọ́mọbìnrin àwọn obìnrin mẹ́sàn àdánwò fún wa tọ́ ó lọ́wọ́ ti wà frustrated ní nǹkan kan nígbà tó ṣáá ṣe gbogbo yìí adájọ́ ní tó ti pé náà wọ lọ́yà ó yẹ ká pa padà ní kó máa ó yẹ ká sì lẹ́wọ̀n gbére torí pé ọtí ló wà àmọ́ afúndájọ́ kó lọ lu ọdún mẹ́wàá lẹ́wọ̀n ọdún mélòó ẹ máa wọ́n dí àwọn díjẹ̀ ní àfẹ́ protect ilé o ọkọ̀ lọ ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ìjọ wa dájọ́ fún <laughs> la ilaha illallah tó ti wá dèrò ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ni wá pé wá jáde ìgbà tí ó jáde tí ó padà délé ìyàwó ń bẹ àmọ́yàwó ti bima méjì ọ̀tọ̀ọ̀tọ̀ fọ́kùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ oyún mi tí wọ́n ń bẹ nínú ìyàwó tí ń jóyún ọmọ ẹlẹ́ẹ̀kẹta oyún ọmọ ẹlẹ́ẹ̀kẹta nì ẹni ó tún ní nébọ̀ wọn náà ní tó mú yàrá tì ọ̀rọ̀ mi oyún ẹlẹ́kẹ̀ẹ́ta tún wá ń bẹ nínú rẹ̀ oyún ẹlẹ́kẹ̀ẹ́ta ni nébọ̀ wọn olóṣe kíni ṣebí láńlọ́ọ̀dù lọ ká mọ́ <laughs> nébọ̀ tó ti wá fún lóyún mi ibẹ̀ lọ́kọ́ ti wá ń sọ fún lọ́yà rẹ̀ pé á ó ní mo ti rìgírẹ́sì gbogbo tí mo ti pátá yíò ní kí ló dé ah, ẹgbẹ́ obìnrin tí mo torí ẹ̀ pa láńlọ́ọ̀dù ṣe àwọn èyí ọ̀sọ̀ ní lẹ́sìn ìdáwọn bẹ́ mú bẹ́ o àmọ́gbẹ̀ mi ká èmi ní ẹ̀kọ́ ń bẹ́ ń bẹ̀ fáwà táwọn mú pé ṣẹ̀rí àwọn tí ṣẹ̀rí àfẹ́ protect rí gbogbo àwọn ọgílì kìníta mọ̀ rí báyìí gbogbo ẹ̀rí Islam fẹ́ ìdẹ́wà dìdàkudà tẹ́mọ̀ á lò gbèsè ayé ẹranko ẹjẹ́ gbẹ́dàjọ́ tí ó dẹrù bá kálukú kalẹ̀ ṣẹ́yàn pé ká ní wọ́n ti sọ̀yàn lóko parí tó báyàwó yàwó ṣe dìná ẹni bá sojú ẹ̀ tó tó tọ́ rí báyìí ẹ̀dàkùn èyí ò dẹrù ẹ̀wò tó sojú rẹ̀ tọ́ rí láwo àbá ọ́n gbà pé kọ́ ní nǹkan ọkùnrin lábẹ́gẹ́ ọ́dọ́dọ́ ìyàwó rẹ̀ gan ọ̀ nílé bá ṣe pàápọ̀ ọmọ ògbé kó bá di pé yìnbó ìwọ ìyàwó rẹ̀ tún ni ṣeré ọmọ díje ẹ wá lọ àwọn ìlú èbó nǹkan lọ́wọ́ bí ti ń ṣẹlẹ̀ ẹrù ọlọ́wọ́n bá kan bá mi sọ̀rọ̀ yọ̀rọ̀ iná lánàá àbíjẹta níláàrọ̀ ìṣù láwọn tí wọ́n ń gbélú èbó wọ́n sọ pé ẹwọ́ ọlọ́run kó ṣàánú àwọn ni ìdájọ́ tẹ́ ń sọ yìí àwọn ẹni tán láwọn ń takò láwọn ìbò tán ń takò yìí tẹ́ntì ń ṣẹlẹ̀ nínú ìlú tiwọn ó wọ́ọ̀sì ju tíṣẹ̀rí àgbẹ̀gbẹ̀ wa lọ lórí pé èèyàn kan báyàwó ẹnìkan sùn òkú ẹyọ kẹ́kọ́ ló kù dáhùn rí mọ́ òkú padà ń sùn ní òkú padà ń dín púpọ̀ ọlọ́mọṣá ṣàánú wa jọmọ́ mùsùlùmí sọrí wọ tí Islam ò bá yí ọ kàn jòkó ara rẹ jẹ́ àìké àwọn àdìsí yìí tán wọ́dá kùnrin já tún lọ wájú díẹ̀ tó abẹ́ kí àwọn àhàdìsì wọn a ti fẹ́ wọnú kí làwọn malikiya náà sọ ọyá àbá ayọ̀ náà عن أبي نعم عن أبي هريرة نعم أن سعد أن سعد بن عبادة سعد بن عبادة قل له صلى أبو هريرة قال قال لرسول قال لرسول الله صلى الله عليه وسلم ابو هريره اني صعب ابن عباده ان صفى النبي صلى الله عليه وسلم قال اني النبي ارايت dákùn kí lọ rí sí tí mo fẹ́ wí rọ́jùlá dákùn bí n bá bọ́kùnrin kan pẹ̀lú ìyàwó mi ẹ máa wo dájọ́ tẹ̀lé o ìlúhu hátà àti yàbí àrùbà àti ṣòhàdá bí mo ti ká àmọ́yàwó mi lórí un ṣé ìwà sílẹ̀ ìtumọ̀ lọ rẹ̀ ìwẹ́ lẹ́rìí mẹ́rin wá tẹ́wọ̀n pa ti ké lọ́sẹ̀ tó lọ pé àfikárí ẹlẹ́rìí mélòó tí mẹ́rẹ̀ẹ̀rin ó sì sọ pé ojú mi ni igi tìró fi ń wọ inú ilé tìró ojú mi ni pẹ́ẹ̀nì fi ń wọnú íǹkì tí ó lè sọ bẹ́ẹ̀ lẹ́yìn mẹ́rẹ̀ ló sọ bẹ́ẹ̀ ọkùnrin wọ́n wò pé yàtọ̀ kọ́ ó yàtọ̀ kẹ́nà pé ìsìláàmù máa ń ti ń ṣe kò fẹ́ kó di fọ́wúrọ́ kò fẹ́ kó di títàlùkù wà di jajá tẹran tẹ́mọ̀ á dà lúrú tẹ́mọ̀ á para yín á ó báyàwó mi sùn àà ah, èmi náà báyàwó rẹ̀ àà ah, èmi náà pa rúrùn kò mọ́ dìbọn ẹgbẹ́lẹ̀ fún dájọ́ ẹgbẹ́lẹ̀ ìgbà anábì ó máa dá ló anábì sọ̀rọ̀ pé anábì níbẹ̀ ni onídìí ẹlẹ́rìí mẹ́rin náàmàdá náàm onídìí kíni ẹlẹ́rìí mẹ́rin ẹlẹ́rìí mẹ́rin gbọ́dọ̀ dúó kárí báyìí tẹ́lẹ́rìí mẹ́rin bá dúó tó

حق الرجم في كتاب الله حق على من زنى من الرجال والنساء إذا أحسن ó ní ká lẹ́yìn ló kù nínú tírà ọlọ́run òdodo ní o lórí gbogbo ẹni bá ṣe zìná nínú ọkùnrin àbóbìnrin ìdá òhùn sínà tó bá jẹ́ pẹ́ni tó ti lọ́kọ̀ọ́rí àbótiláyàrí tẹ́yìn bá ti wà lórí kó ṣe zìná nílòótọ́ habil àbáàrí tó lóyún wọn lóyún fún ara wọn awele ìkìrọ̀ àbójẹ́wọ́ fún rẹ̀ kó ṣe dìná ẹni kó kàǹkan mẹ́ta tó mẹ́rùka ó ní ìzàkọ́mọ́tì lè bá yí náà kálábálẹ̀ ẹlẹ́rìí mẹ́rin nù awọ́kánà habilu abóbìnrin lóyún oyún làwárí oyún jìnà sí awele ìkìrọ̀ àbówá jẹ́wọ́ fún ara rẹ̀ pé mo ṣe dìná inú tíra àwòlá kiri ma'atal imam malik gbogbo ẹ̀ صحيح ويا طيب، فا حدثني مالك نعم عن يحيى بن سعيد نعم عن سليمان بن يسار نعم عن ابي عن ابي واقع الليثي ابي واقع الليثي عن ابي واقع الليثي رضي الله تعالى عنه عمر بن الخطاب اتاه رجل وهو بالنار فذكر له تو ابو واقع الليثي قولوا لي عمر بن الخطاب رضي الله عنه قل اتاه رجل وهو بشام

فذكر لها الذي قال زوجها لعمر بن الخطاب أبو بكر الذي وان صنطق رصف عمر وأخبرنا أنها لا يؤاخذ لا تؤخذ أنها لا تؤاخذ بقوله هو أن صنطق أو رتق ربا سقلا في موه ó wá ń ṣàlàyé fún ó ń ṣàlàyé fún ó ń ṣàlàyé fún jọmọ́ ìparí àdíìsì yìí ni pé wàtàmàtà alàlẹ̀tìrà obìnrin yìí sàpadà jẹ́wọ́ fàámọ́rọ̀ bí ha umaru umaru wá pàtẹ́njọ́ náà kan sọ lóko fàrújì kan sọ lóko pa inú tíra àwọn láti bá ma aptali ma ma gbogbo ẹ̀ sọ عن يحيى بن سعيد نعم عن سعيد بن المسيب نعم أنه سمعه يقول نعم لما صدر عمر بن الخطاب من منى أناق بالأبطح أيوه ثم كوم كومة بطحاء ثم طرح عليها رداءه أيوه ثم مد يديه إلى السماء فقال اللهم كبرت سني وضعفت قوتي وضعفت قوتي وانتشرت رعيتي فاقبضني إليك غير مضيع أيوة ولا مفرد أيوة ثم قدم ثم قدم المدينة أيوة وخطب الناس أيوة وقال أيوة أيها الناس أيوة قد سنت لكم السنن وفرضت لكم الفرائض وطرقتم على الواضح على الواضحة على الواضحة على الواضحة أيوة إلا أن تضلوا بالناس يمينا وشمالا أيوة وضرب بإحدى يديه على الأخرى أيوة ثم قال أيوة إياكم, إياكم أن تهلكوا عن آية الرجم أبابا كلمة دارا إياكم أن تهلكوا عن آية الرجم شو لك أنت أبا إياكم أن تهلكوا عن آية الرجم شو لك أنت أبا إياكم أن تهلكوا عن, أي... عن آية الرجم أن يقول قائل

ó wá tẹ́wọ́ sí sánmà ìwà ń ṣàdúrà ó nílé ọlọ́run aláhùnmá kábírà sínú ọjọ́ orí mi ní dàgbà lọ yìí wọ̀dọ́ òfàtíkú wàtí agbára tí mo ní agbára mi ti ń lẹ̀ wọ́n tá sọ̀rọ̀ tọrọ ìyàtì àwọn ẹni tí mo jẹ olórí lórí wọ́n ti súrẹ́dì káàkiri gbogbo ayé èrè ọlọ́run fàkọbídìní ilé ìkàgbé ìrọ̀mùdọ́ yẹ níjọ́ tó bá pa mí má ṣe mí lẹ́ni tí ó ra nǹkan kan láre nínú òfin inú àmánà wala mufarriq máṣe mi lẹ́ni tí ó mọ̀ jẹ́ aláṣẹ ètò thumma qadima al-madina ó bá dé madina jọna fa khataba an-nas ó ṣe kúgbà báwọn èèyàn fa qala ayyuha an-nas ó ní mo pẹ̀yìn èèyàn qad sunnat lakumu sunan àwọn súnnà wọ́n ti fi lọ́lẹ̀ fún yóò wà furidat

nípa ááyà tó sọ̀rọ̀ ń pa ká sọ onízìnà tó ti lọ́kọ tó láya ká sọ wọ́n lókò pa anyakula àwọn jẹji kó má di pé kó wà kan tí ó wà sọ pé àdéyìn ní fi kìtà rẹ̀ àwa ò rí àwọn adù eléyàwó rí nínú tíra ọlọ́wọ́ ẹwọ́ gan ẹwọ́ ọ̀rọ̀ tí ó ti sọ láàrin lẹ́nu àwọn tó ń ká sọ ẹni zì náà lókò wọ́n pariwo o inú wọ́n àtà láti ń kàákẹ́ ṣe ní Bukhari bá wọ́n àtà náà Umaru wá ń tẹ̀síwájú pé ó ní ẹ má jẹ́ kọ́rọ̀ rọ́júmú ó dàrú ó lànàbì kó tó kú ànàbì ṣe rọ́júmú o ó láwà gan ọmọ lẹ́yìn ànàbì àwa náà ṣe ó ní tí èyí bá ṣe pé ní ìfẹ́ káwọn èèyàn ó máa sọ lẹ́nu wọn pé ìfẹ́ káwọn èèyàn ó sọ pé ah umaru ti fi kúkú rání o ah umaru fi kúkú rání o ó ní tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni làkàtà bùtùhà áyà arọ́dímù táwọn ń tẹ̀lé lásìkò ànábì owó bá ní kọ́kọ́ tí wà lùkùránì. jọmọ́ homa albata áyà nìsìlẹ̀ ní alùkùránì ló wà amákìrí kan bẹ alìmọ̀nsúkù anásùkù alìmọ̀nsúkù odidi ọ̀rọ̀ àwọn táwọn wíì náà tún ní pọ́blẹ̀mù mẹ́rin náà áyà nì wọ́n ṣe násìkù rẹ̀ ní tì láwà àní mọ́ ké nínú alùkùránì mọ́ àmọ́dájọ́ níbẹ̀ alùkùránì jìlé àwọn áyà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à ń ké ní àmọ́ àlelòdájọ́ rẹ̀ mọ́ ọlọ́run ti pàdájọ́ ni rẹ̀ pé ni o àmọ́dájú áyà yìí ẹ mọ́ lò mọ́ àwọn kan bẹ bẹ́ẹ̀ lọ Al-Qur'an àwọn kan bẹ áyà rẹ̀ àti parẹ́ tẹ̀ ní rí lákọọ́lẹ̀ àmọ́dájọ́ ní bẹ irú ẹ̀ ní ara tó rọ́jú mi ó ní Umaru ń sọ yìí ipé bí è bá ṣe pé káwọn èèyàn mọ́ lóhun fi kún un ni nígbà ó ṣe pé wọ́n ti pa tìláwà rẹ̀ rẹ̀ owó bá dínkù wọ́n fi kún tóun kí ló fà á Umaru ẹ fi séèjì pé àwọn kan lè padà dé kọ́jẹ́ takò dájọ́ yìí wọ́n ti wá dé àbí wọn dé tọ́ àmọ́ ìtẹ́ pè ní gbogbo ẹ̀ sọ̀híhù ní ibẹ̀ láti ké jáde inú sọ̀híhù láti ké jáde jama bàbá wa wo lọ a ní aké gbogbo ẹ̀tọ́ ni àmọ́ ọjọ́ ti lọ àbá bàbá wo lọ bó ti àwọn àbí fífí bẹ̀ẹ̀bẹ̀ náà nínú mọ́ ọ́pẹ́ ìmọ̀gbọ̀n rẹ̀ gbogbo ní wa wo àwọn màlìkíyà ẹ̀fílẹ̀ pàbùkọ́rí ti fẹ́ tẹ̀lé mọ́ àyíwẹ̀ ẹ̀kọ́ náà ti tọ́ àwọn màlìkíyà tí láti bẹ̀lọ iná ń pè ní alkafi fi fíkí ahalil madina almada aywa fi ìlànà imam màlìkí ni abu umar ibdabbar lára àwọn màlìkíyà tọ́rọ wọn wárí láìbù púpọ̀ o ní abu umar wa o náà ló ní àtẹ̀mù yìí àti alìsìkár méjèèjì lórí wọ́n àtọ́ imam màlìkí ló ṣe tí ìkanú ẹ̀ ń bẹ nínú mọ́sálà yáà àtẹ̀mí ọlọ́wọ́ sọ dábí alẹ́ tẹ̀tàrù náà tọ́ bí yóò ti jẹ́nu nínú alìkáàsì yìí káwà lọ rẹ̀ wó bẹ̀ mo ti dá kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tẹ́ bá débẹ̀ ẹ bá ọ̀rọ̀ ọ̀rọ̀ jímú mẹ́ wọ́n ní kìtàbù al ọwọ́ aṣọ ń bẹ̀ pé ó ní wà láyé jìbù rọ́jìm lábẹ́ kìtàbù hudud ó wá ní báàbù máa yú jìbù jáìzà záni àwòrọ́ jìmọ̀ wú nínà lè ṣọ́ni wàgẹ́rì ó wá ń bọ́rọ̀bọ̀ láàrin ibi sátúrù kẹta ló ti wá ní wà láyé jìbù rọ́jìmù ó ní kò pọn ká sọ̀yàn lókò ìlà àlámẹ́ni àhàsọ́nà ọ̀sìn ẹni tá a máa ń ṣe é fún òun lẹni tó bá ṣe pé ó ti lọ́kọ àbó ti láya tó wá ṣe zìnà ìdàkánà mínú òtìrọ́ọ̀fù zìnà tóun náà bá jẹ́wọ́ fún rẹ̀ pé òun ṣe zìnà inú sí àwọn afẹ́rẹ́ alkafi fi fíkìhí alìlmàdìn ọ̀kanu tíra màlìkíyà láwọn tíra tó rẹ̀ tíra yí màlìkíyà àmọ́ àmọ́rù màlìkí tẹ́yìn jẹ́ ẹkùn wọ́n bí táwọn màlìkíyà láwọn tíra àwọn tó sì wà láìbù abálọ́yẹ́wé eléyìí ni tààzíbù mọ̀sáìlì mọ̀dáwánà alìmọ̀dáwánà ní tíra ìmọ̀mọ̀ ní kí wá tó ṣe tààzíbù rẹ̀ ìmọ̀mọ̀ lọ kó àwọn ẹ̀ka lóàtọ́ kóhùn dúó bọ́rọ̀ Imam Malik rahimahullahu rahmatan wasi'a àbá tó kéré náà wà fà min ulama al-qarn ar-rabi' al-hijri ń nínú kitabul hudud àwọn náà wá sọ pé ah, wala yajtami'u ar-rajul كتاب الحدود في الزنا أني ولا يجتمع الرجم والجل في الزنا على سيد أن لا نشي رجم تقو ما قطوا أنه لغون بلا لا فين يباشي زنا لن تبا جابي لكو wàsáyébù hádùhù rọ́dímù aláàjẹ́ tó ti níyàwó tó ti lọ́kọ yìí ká ṣe rọ́dímù fún ìdájọ́ tiẹ̀ bí gọ́yẹ̀rì ìjárídín láì wàlìbíkírù amẹ́ni tí è níyàwó rí tí è lọ́kọrí tó bá ṣe zìnà hajjú wúnjálù òun ti ẹ̀ ká nàmbúlálà ní bí rírì rọ́jímín láì ní sọ́lọ́kò bí dáàlìkà mọ́dọ̀ fi súnnà wọ́n ni dáwí ní bẹnu lànà nínú tààríkù masáìlìn mọ̀dáwá náà àwọn tá ń wí àwọn àfáà fi pé wọ́n ti jáde láyé nìsín over one thousand years ago nínú àwọn àfáà màlìkíyà kíra kan túnú mo mọ́mọ́ lọ mú àwọn tíra tí mi ilé mọ́ sí ìrírí nínú àwọn tíra àwọn màlìkíyà òun làwọn eléyìí eléyìí ni alimahuna ala mazhabi alim madina ní mujalladu ẹlẹ́ẹ̀kejì òun ni eléyìí wà ẹni tó kọ eléyìí náà ti kú nísìn a máa sọ nǹkan bíi 422 hijira èyí náà ti ní 1000 years ago because a wà ní one thousand four hundred and forty two ẹni pé ti lọ ní one thousand twenty years ago tẹ́ni ti jáde láyé tọ́ Ìgbòho ló wà táwọn ló sọ̀rọ̀ nínú tíra yìí tíra àwọn màlìkíyà nù ẹ̀sáṣá ti ní àwọn ẹ̀dì ìdìbò kárílẹ̀ ẹ̀rẹ́dì dìkàm ẹ̀ àwọn màlìkíyà kìnnà wí nígbà tí ó bẹ̀rẹ̀ ní kitabul hududu fi zina ó ní haddu zina haddani ó ní haddu méjì nígbẹ̀kú zina rọ́jímọ́n kásọ̀ọ̀yàn lókò haddu kanu wà jálídún kásì nàyàn lọ́rẹ́ ó ní wà zunáàtù àwọn onízì náà sì rẹ̀ náà áàní iná méjì ni wọ́n sáyì mún ẹni tó ṣe pó ti lọ́kọ tó ti láya tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà húwà lè mọ̀ṣọ́nù wà bíkírún àti bíkírù húwà lẹ́bí ilé ìsàbí mọ̀ṣọ́nù farọ́jìmù ó ní ká sọ̀yàn lókò yìí lèlè mọ̀ṣọ́nì tẹ́ni tó ti lọ́kọ àbí tó ti láya tẹ́lẹ̀ ni wà lè jálítù tánáyàn lọ́gọ́rùn-ún bílálà lèlè bíkírì èyí ò fún ọmọ tí ó ti lọ́kọ àbí tí ó ti láya ni àwọn tíra àwọn màlìkíyà ni àwọn àfá àtọ́sọ olú àwọn màlìkíyà wọ́n ti kú tó bá 1000 years ago kí làwọn ń sọ so àwọn ìdájọ́ òfin ọlọ́run ẹja fílẹ̀ bó ti wà lóòótọ́ ẹ̀rí pàwọn ń tẹnumọ́ kí nìkan gbogbo ìta ń wí àwa níwọ̀ wá gbọ́ pé ìyá fúsá àti bàbá nàímọ̀ kan lẹ́kùnlé léyìn wọ́n wá bára wọn ṣe jùlọ wá káwọn mọ́bẹ̀ wọ́n wá lọ rí ìta òkòjọ ńlẹ̀ wọn lóko wọ́n tún gbẹ̀sẹ̀ wájú ọlọ́run kọ́ra ni ìbọn ti sọ pé rọ́jímù ń bẹ òfin ọlọ́ọ̀nù irú àwọn òfin báyìí ká tó lè lò ó a gbọ́dọ̀ mọ bẹ nílùú tó fàyè gbà pé kan ló ṣẹ̀ríà ẹ̀dá kò sí nàìjíríà wà bẹ́ẹ̀ olórí ìjọba ni ó pàṣẹ nú ẹ̀ islam sì mú wá láti lè fi kọ́ọ̀bù ìbàjẹ́ yìí kó ní má pé wá bàjẹ́ ó wà gbalẹ̀ láwùjọ bó ti gbalẹ̀ láwọn àwùjọ wa lẹ́nu islam mú wọn jẹ́ lọ sòtọ́rọ̀ islam ò bá wá yéèyàn kéyìn ó ṣàlàyé pé ah ọ̀rọ̀ ìsìláàmù níbi ilé ìjẹ́ ṣàlàyé yìí kò ṣe kínú kò yé mi ó sì ṣàlàyé fún ọ àmọ́káwá kágídíbo níbi ìbánu yíbò kákẹ̀mọ́ tako gbogbo tàbá ti níbo ti wùwá aláìlànà tọ́lọ́wọ́ bá ti tàbí Muhammad gan ẹ̀yẹ̀ káwá sí sọ oníkálukú ọmọ kó mọ́ sink ipe ọ̀rọ̀ ìsìláàmù nílẹ̀ Yorùbá ó kọjá ìtawà bá wí àsọgbé ó ti kọjá ẹ̀ àwọn bàbá tiwa ló lè sọ ń hùn tó bá ti sọ tó ta kóntí ìbẹ́nu tíra àwọn èèyàn jáde mọ́sàlàyé báyìí ilẹ̀ Yorùbá sì lè gbogbo ara lájọ ní ilẹ̀ Yorùbá wọ́n jọ bí so èdè Lárúbá sì lè oníkálukú náà kọ ni ọmọ tiẹ̀ lómi náà mọ̀ tiẹ̀ so ẹni kò lè dún màhúrú màhúrú mẹ́ nìkan ẹ gbogbo wọ́n tó bá sì kéwú lọ́dọ̀ wà àbọ̀ tẹ́ lọ́dọ̀ gbogbo orú yóò pàǹtí lásán ni yóò jámọ́ kankan kẹ́ẹ̀hú yàn ló gbà tẹ́yàn bá ti tó lórí òdodo ìgbà tí máa ń húyàn wọn ni yóò bí yàn bá ń ja ojú ìmọ̀bólẹ̀ jama mùsùlùmí ọlọ́mọsáṣánú àwọn clarification báyìí a máa ṣe ẹni pé àwọn alukọ̀ wa ní mọ́sálásí akọ̀mọ́ ìsàlàyé ni a má bí tìta kí òun dábá kàn ké lọ ẹnu ti kún òyàríwó ti pọ̀ lórí rẹ̀ wàhálà ti lọ lórí ìdájọ́ òun sọ́lọ́mọ́sá fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so ilé yìí kó tún mọ́ kún àlàyé ta sí lọ gbà bẹ́ẹ̀ tán ọlọ́run wá ṣàánú wa ọlọ́run dákun mọ́ sí wá lóní jìnnà kẹ́rí gbogbo òfin ọlọ́run yìí la lò mọ́ náà ní jìnnà ti pọ̀ ẹ mọ iye ẹ mọ̀ pé kíní kan ṣẹlẹ̀ lẹ́nu jọ́ mélòó yìí lápá sunday ẹjọ́ náà téèyàn fi ń bímọ mẹ́ta tí gbogbo ọmọ tó sì bí pátá níbi ìṣọ̀kọ lónìí tí mẹ́ta náà mẹ́ta gbogbo ọmọ tó wá bí pátá kìí pa tó fi bá ti wà oníkàlùkù mọ̀wà rẹ̀ oníkàlùkù sì jòkó jẹ́ abẹ́lúwa wa bí wọ́n nìyí wa kọ́rọ̀ nìyí wa ìyí wa fọ́lẹ̀ an yẹ zai lana wa iyakun ilman nafi'an wa rizikan tayyiban wa amalan mutakabbalan wa shifa'an min kulli da wa salli lahum wa salli ma ala abdika rasulika muhammad wa ala ali wa sahbihi ajma'in tari bere hal min su'al tayyib a ah, jasi pe ibi ni a dosi ni alayhi inṣàlá ń gbà tí yóò bá fi di ní ọjọ́ mẹ́jọ rẹ̀ ìdìnnìlá orí hadithi tá a wà náà níbẹ̀ náà sì ni àwọn ìdájọ́ tí a ṣe àlàyé ní lórí inṣàlá ta'ala kọ́lọ̀ mọ́ṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kí ó jẹ́ kí ọ̀rọ̀ ìmọ̀tọ́lọ́hùn kó طيب طب aha ìbéèrè kan wáyà yìí wọ́n ní aláàlú òfin ṣẹ̀ríà wọ́n tàbá rẹ̀ tó bá bá wa pé tọ́ ẹ ti sọ òfin báyìí lè ṣe èèyàn kan wá dé wá lóun ṣe jìnnà pé kí láwàá ṣe sí kò sí dá ṣe ẹ̀rì kéńjọ́ tí èèyàn kan wá kọ́kọ́ bá Abubakar Siddiq àrọ́jùlùmí Aslam tó wá bá Abubakar Siddiq ó sọ fún ìgbọ̀nà tó fún ní pé ọlọ́run ti bàtírí rẹ̀ kí ló ní ó lọ rẹ̀ sí lọ́rẹ̀ tí ó bá ṣùgbọ́n àbá ṣe wà nílùú tí ò sí ṣẹ̀rí àì awárẹ́rin tó ṣe dìnà tó wá bá wa ó wá sọ fún wa a sọ fún ni lọ́rẹ̀ tí lọ́dọ̀ ọlọ́run sunkún sọ́lọ̀ wa láàrin wa dáadáa o mùsùlùmí ẹ̀sìn wa jẹ́wọ́ ẹ̀tẹ̀ ó ẹ̀gbọ́ ẹ̀sìn wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àwọn inú islam wà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún yàn ọlọ́run tó ọ̀ṣẹ̀ náà ní kí ọlọ́rẹ̀ jẹ́wọ́ mú so a ti mọ̀ pàtí bára ní ìbúta wà yìí so máwùlẹ̀ wá jẹ́wọ́ bá àfà máwùlẹ̀ wá jẹ́wọ́ bá wà pé ìmáàrùn ẹ̀wọ̀ ìbá obìnrin mo ti bá sùn láyé lọ bí ọgọ́rùn-ún àwọn onídìí ni ọlọ́rẹ̀ bá wà sọkúnṣe ọlọ́run ìlú tí mo tún wá wà wọ́n lè sọ mí lókò wọ́n lè nà mí búlálà wọ́n lè fi gangan àmọ́ ọ́ regret pé ọ̀ṣẹ̀ṣe ẹlẹ́ẹ̀kejì ọ́ sì lẹ́mìí pọ̀ ní padà bẹ̀mọ́ ọ̀sí ní padà bẹ̀mọ́ ọ̀ ní ṣe kínú jọmọ́ ọ̀ ní padà sí ìlú ẹ̀ṣẹ̀ bẹ̀mọ́ èyí òun lè yẹn fi mọ́ rí àforíjì látọ̀dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala so ọ̀ ní ṣèṣe ọtún abẹ́ṣe mi tọ́mọ wa tan ara rẹ tọ́rọ pé ọ̀ntàn Ọlọ́run ara rẹ lọ ń tàn so mùsùlùmí kò ní jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mùsùlùmí Ọlọ́run ni ó rojọ́ fún mùsùlùmí ọlọ́ni ọsọkún fún nígbàtá àti sí nílùú sẹ̀ríà bàbá wa ń bẹ nílùú sẹ̀ríà ṣíkẹ́ ni ni ó wà lọ rí jẹ́wọ́ ló dá kán lè gbé ìdájọ́ ilé lórí àbí kó má níbẹ̀ àwọn àfá ẹnu wọn lè lórí o ẹnu wọn ṣe kínú kò lè a rí inú àwọn àfá àtán ní tó dá náà ní kó lọ rí jẹ́wọ́ kò ṣe báwọn tàbí ń jẹ́wọ́ ni lẹ́yìn ó sì ń tọ́ka lórí pé bí mọ́ni wọ́n ti tónù ìwọ náà jẹ́wọ́ torí pé yíò lọ́lọ́run ó lò láti lè fi fọ́ ọmọ kúrò nínú ẹ̀ṣẹ̀ a sì rí inú àwọn àfà tán ní ǹkan mọ́wùlẹ̀ jẹ́wọ́ tọ́lọ̀ ti bàṣírí rẹ̀ ibi ẹ̀rí bá nẹ́bí ń sọ bọ́kùnrin kan pé kó bàṣírí so ìwọ náà bàṣírí ara rẹ̀ kọ́ wá lọ rẹ̀ tọrọ àforíyìn mẹ́rin ẹnu àwọn àfókò lórí kìláàfù bẹ́ẹ̀ sí eh, kìláàfù Eh, mọ̀tábàrù ni tó dẹ̀ ní ìtumọ̀ táwọn onímọ̀ sí ibi kó ìmọ̀ wá lé lórí àmọ́ wallahu ta'ala a'lam kọ́lọ̀mọ́ sí wá lórí zìnà kó yà wá ya zìnà kó ya zìnà náà yà wá gbogbo ẹni tí máa ń ṣe zìnà dákun lọ́rí jáwọ́ lọ́rí محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد لا اله الا انت استغفرك واتوب والسلام عليكم ورحمة الله وبركاته